ẹ káàbọ̀ padà sórí ètò yìí ètò wa al mo rò pé iná gbọ́ gbọ́ ọ̀rọ̀ táwọn afáwa bá wa sọ gbọ́ ọ̀rọ̀ tí bàbá wa fatala sheikh ali imam sheikh sadala muhammad Bello ọlọ́ọ̀lá láàrọ̀ tí wọ́n bá wa sọ nípa ẹ̀kọ́ tí léya kọ́ wa ẹ̀kọ́ léya lè ti gbọ́ yẹn ọkọ̀ wa ń sùúrù ọkọ̀ wa ní ká ní ìmánì ọkọ̀ wa ká gbà fọlọ́n ká pé àdéhùn gbọ́n ẹ̀kọ́ tó kọ́ wa yìí náà ní ká múlò nínú iléyà tọ́lọ́wọ́n bá ní òun ò nídìí ẹ̀jẹ̀ ẹran yín kò sí tóun fẹ́ fi ṣe ṣùgbọ́n bẹ̀rù ọlọ́run tẹ́ bá fi pẹran yìí lòun fẹ́ lò ọlọ́mọsàjà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́ ọdún tó léyìí ọlọ́run mọ̀ṣẹ́ láti mọ̀ fún wa bó ti dùn tó yìí ọlọ́run ọdún tó ń bọ̀ ọlọ́run jó dùn jù bẹ́ẹ̀ lọ ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àyè tó ah, ah ọ̀dà alhamdulilayi bàbá tó bí yín gangan náà ń compose yẹ very good alhamdulilayi ọlọ́run gbàdúrà wa ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run jòrè náà ọlọ́run jọ bọ́jẹ́ bọ́ọ̀n náà sórí yẹn tí wọ́n wà ń ta báyìí sá. ẹ ó ti wá ń ta ibikíbi tó bá dé tó ti ń ta kz kz wọn á rí ra ń bẹ tó alhamdulilayi tó bíbí ànábì kọlẹ kú táìtù ẹ táwọn bá ti bẹ́ẹ̀ afẹ́ra bíbí ànábì o afẹ́ra bíbí ànábì o wọn ò ríra bíbí ànábì mọ́lúdàbí dẹ́ ń bọ̀ wájú iṣẹ́ tẹ́bí ṣe mòlúdì ti délẹ̀ ẹ ti lọ́ọ́ mú ti yín o ọlọ́run gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wà lánàá Muhammad lọ́dọ̀ ọlọ́run kó tó wá di pé a mọ̀ lọ léni mo fẹ́ kẹ́ kí èèyàn mẹ́ta kí wọ́n kú ọdún nílé èèyàn mẹ́ta ẹ kí wọ́n kí wọ́n kú ọdún o bísímìlá. mo kí grandpa mi alájùwà Muhammadu Jamiu pé ọkú ọdún ọkùnrin ìdùn ẹ̀mí á ṣe púpọ̀ ọlọ́run á jẹ́ kọ́pọ̀ fún wa. mo dẹ̀ kí dádì mi àfáwà sọ̀làùdín jamiu babatunde pé ọkùn ọdún eléyìí ò ní jáṣe mọ́ fún wa mo dẹ̀ kí ìyá mi náà ajá shakirat olúṣọlá àlàbà pé ànífẹ́lẹ́ ṣàṣe mọ́. àmín ya allah adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ṣeun gan thank you very much èmi náà ń fàsìkò yìí kí president wa nínú ọwọ́ àdúrà dáwà group uh, eh, sk alhaji alhaji wa muhammad babajide eh, wípé uh, àkú ọdún mo tún kí àmì ìrùwà alhaji abdulwasi alasa wípé àkú ọdún àkú ìyèdún mo kíyà wa ní ìlú amẹ́ríkà lọ́hùn yá àdínní wa nínú dáwà group nínú ọwọ́ àdúrà dáwà group alhaji wa khadijat olúwa ló lè ṣe ìlú amẹ́ríkà lọ́hùn ọlọ́mba dúró tì yín lọ́mba wa pẹ̀lú yín mo bá ti kẹ́ kí wa náà alhaji wa zainul abidin usama wípé àkú ọdún àkú ìyèdún mo wá lọ sínú ọgbà amẹ́ríkà síbi tá a ti mú kí baba amudul markaz fadila sheikh habibullah adam abdullahi ali lórí wípé baba ẹkú ọdún ẹkú yẹdùn ọlọ́run jà sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ mo wá tún padà sílùú lọrin níbi tí mo ti kọ́kọ́ lọ ilé kéwú ní jawari islamiyya mo lọ kí baba wa khalifa wa sheikh afa wa tóyìn gaali nílùú lọrin ọlọ́run dákun mọ́sàjẹ́ kí ari yẹn pé baba ọlọ́run muhammed lọ́dọ̀ ọlọ́run àwọn afa wa àgbà tí wọ́n ti lọ ọlọ́mọ́sà bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n gbogbo àbá bàbá wa bàbá alágbàjì tí wọ́n ti lọ ọlọ́mọba akẹ́wọ̀n bá gẹ̀ bá sheikh adam tí wọ́n ti lọ ọlọ́mọba akẹ́wọ̀n bá gẹ̀ bá sheikh kamaludin ọlọ́run bá wa kẹ́ ogbó wọn gbogbo àwọn àlífà tí wọ́n ń bẹ láàyè nìkọ̀ọ̀kan wọn lénìí akí wọn akínyìn o àkú ọdún ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run wọ́n fi lẹ́yìn ìdárúsọ̀rọ̀ àwọn àlífà wa Muhammad Kamil Garu hmm, àwọn ní àlejò tá a máa ní gbogbo gbà akí wọn náà akí wọn àkú ọdún o ọlọ́run mọ́ṣájà sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlọ́run nẹ́bí lọ́dọ̀ la ilaha illallah pẹ̀lú Allah a máa dágbére báyìí àní dágbére lókù lọ́wọ́ tó bá di jọ́mẹ́jọ láti máa pàdé ṣùgbọ́n wípé ẹ fẹ́ béèrè béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ bí abala tá a máa fi ń kẹ́yìn lórí ètò ìtàkùn ní ìmọ̀lólàdínì ẹ rí i pé torí pọ̀pọ̀ sísẹ ọdún kò jẹ́ ká lè lọ síbi abala ìmọ̀lólàdínì lónìí ṣùgbọ́n fàǹfààní ẹ̀yin tẹ́ máa ń kọ ìbéèrè yín ránṣẹ́ síbẹ̀ ẹ kọ síbẹ̀ zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three pẹ̀lú ògbọ́lọ̀ yín tẹ́ ti kọ ìbéèrè yín ránṣẹ́ á padà máa kà á mo kí àmì ara wa náà ajá zaria adéṣọlá ọlọ́run ọgbẹ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run inú wa ò ní bàjẹ́ o ìdùnnú la máa fi sọdún mọ́ fàṣìkò yìí náà kí gbogbo àwọn alálàájì wa mo kí madam kẹ́mi afọlábí àwọn alálàájì ọdún inú àwọn náà wà mọ́kà báyìí kẹ́mi afọlábí tó ń ṣeré tíátà akínyìn o ọlọ́run gbà ní bàdà o mo kí small doctor small doctor náà wà mọ́kà àwọn ẹlòmíràn mọ̀ kí small doctor wọn kí mùsùlùmí náà àwọn mùsùlùmí òdodo ni o òun náà wà mọ́kà báyìí ẹ̀bù lórí àwọn náà wà mọ́kà Haji hmm, Ahmad wà mọ́kà ọlọ́run ọba àdarí gbogbo yìí dáadáa o. bákan náà mo kí ọba orin eh, alhaji dr saheed òṣùpá àwọn náà wà nílẹ̀ mímọ́ mọ́kà níbẹ̀ gan-an ní bẹ́ẹ̀dẹ̀ wọn ti bá wọn ọlọ́mọṣàjì wọn sọ pọ̀lọpọ̀ ọdún láyé o ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ọ̀la ìlà ìlà so èmi náà wá tó ń kíra mi nínú ọ̀sẹ̀ tó yìí náà ni ọ̀dẹ̀ fourteen tó lọ yìí náà ni bẹ́ẹ̀dẹ̀ tọ̀dọ̀ tèmi náà níjọ́ wednesday tó kọjá yìí náà ni bẹ́ẹ̀dẹ̀ tọ̀dọ̀ tèmi náà eh, ọlọ́run jáwa náà sọ pọ̀lọpọ̀ ọdún láyé o ọlá nàbì lọ́dọ̀ ọlọ́wọ́lá láìlá ìlọ́lá àti gbogbo àwọn atájọ́ ọmọ August pátápátá ah mòmí náà wá rí i pé àwọn ọmọ August ti ẹ̀ pọ̀ mbẹ́ kọ́dà august náà ni august twenty kọ́ ni àbí ọlọ́mọsà jásọ pọ̀lọpọ̀ ọdún láyé o ọlànàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah gbogbo ẹni tí a ti fi nǹkan bẹ́ẹ̀ dè ránṣẹ́ sí mi o dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o ọlọ́run bá ń dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yín ọlọ́run bá ń san yín lẹ́sàn-án rẹ o a sọ ọdún láyé àjọ lásìpẹ́ o ọlànàbí muhammad lọ́dọ̀ ọlọ́run ọlọ́lá hawla wala quwwata illa billahi ọlọ́run ní fọdún eléyìí kò ní fi ṣàṣemọ́ fẹ́ni wa orúkọ mi ìgbàdàn láhàyà abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni fáfáni tẹ́ máa ń tẹ àtẹ̀ránṣẹ́ ìbéèrè yín sí mi lórí ètò yín lórí ètò ọ̀tá tá à ń ṣe ìta lára lórí abala ìmọ̀lódàdínì zero seven zero three two six zero three two six zero three bẹ̀lẹ̀ máa tẹ̀ sí zero seven zero three two six zero three two six zero two six zero three bẹ́ẹ̀ ni kẹ́ tẹ ìbéèrè yín sí àádẹ́ máa dá yín lóhùn pẹ̀lú ògbọ́n tó bá di jọ́mẹ́jọ ń ṣàlàó àmọ́ kọ̀ntínú bá ti ń ṣe ṣùgbọ́n tó léyìí tá a ṣe lénìí tọdún ni a fi ṣe ayẹyẹ ọdún ni ìyẹn ní ọjà tún padà sórí ìtàgé nísìn ká tó rájú díẹ̀ torí bíbí tí wọ́n bá náà bí muhammadu àwọn tí wọ́n dá mọ̀ wọ́n ń yọ̀ wọ́n ń jó Emmanuel pansasi jọ ẹ ṣeun. bíbí tí wọ́n bá náà bí muhammadu àwọn tí wọ́n dá mọ̀ wọ́n ń yọ̀ wọ́n ń jó bọ́jú yọmọ ni wọ́n yóò ń bo ẹ̀ wọ́n fọlá muhammadu tọ́. pode um